tẹsalóníkà kínní orí karùnún. ẹ̀yin ará kò nílò pé a tún ń kọ̀wé sí yín mọ́ nípa ti àkókò àti ìgbà tí olúwa yóò farahàn nítorí ẹ̀yin fúnra yín ti mọ̀ hàn dájú pé bí ìgbà tí olè bá dé lóru ni ọjọ́ tí olúwa yóò dé yóò rí nígbà tí àwọn èèyàn bá ń wí pé àkókò àlàáfíà àti ìrọ̀ra nìyí nígbà náà ni ìparun yóò dé bá wọn lójijì wọn kò sì ní ríbi sá sí yóò dàbí ìgbà tí obìnrin bá lóyún tí kò mọ ìgbà tí òun yóò bí. ẹ̀yin ará ẹ̀yin kò sí nínú òkùnkùn ní tiyín tí ọjọ́ náà yóò fi dé bá yín bí ìgbà tí olè bá dé nítorí ọmọ ìmọ́lẹ̀ ni gbogbo yín ọmọ tí a bí ní àkókò tí ojú ti là sí òtítọ́ ẹ kì í ṣe àwọn tí a bí ní àkókò àìmọ̀kan ẹ kì í ṣe ọmọ òkùnkùn nítorí náà ẹ má ṣe jẹ́ kí a máa sùn bí àwọn yòókù ṣùgbọ́n ẹ jẹ́ kí a máa ṣọ́nà kí a sì máa ṣọ́ra nítorí òru ni àwọn tí ń sùn ń sùn òru sì ni àwọn tí ó ń mutí mutí. ṣùgbọ́n ní tiwa ojúmọmọ ni iṣẹ́ tiwa nítorí náà ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a wọ aṣọ ìgbàyà ìgbàgbọ́ àti ìfẹ́ kí a dé fìlà ìrètí ìgbàlà nítorí ọlọ́run kò pè wá sínú ìbínú ṣùgbọ́n sí inú ìgbàlà nípasẹ̀ olúwa wa jésù kristi tí ó kú nítorí tiwa ni ó pè wá sí pé bí a ń ṣọ̀nà ni tàbí a sùn ni kí a jọ wà láàyè pẹ̀lú rẹ̀ nítorí náà ẹ máa tu ara yín nínú. No? kí ẹ sì máa fún ara yín ní ìwúrí bí ẹ ti ń ṣe. ẹ̀yin ará à ń bẹ̀ yín pé kí ẹ máa bu ọlá fún àwọn tí ń ṣe làálàá láàrin yín tí wọ́n ń darí yín nípa ti olúwa tí wọ́n ń gbà yín níyànjú ẹ máa fi ìfẹ́ yẹ́ wọn sí gidigidi nítorí iṣẹ́ wọn ẹ máa wà ní àlàáfíà láàrin ara yín. ará à ń rọ̀ yín pé kí ẹ máa gba àwọn tí ń ṣe ìmẹ́lẹ́ níyànjú bẹ́ẹ̀ náà ni kí ẹ máa ṣe sí àwọn tí ó ní ìrẹ̀wẹ̀sì ọkàn ẹ máa ran àwọn aláìlera lọ́wọ́ ẹ máa mú sùúrù pẹ̀lú gbogbo ènìyàn kí ẹ rí i pé ẹnikẹ́ni kò fi burúkú gbẹ̀san burúkú lára ẹnikẹ́ni ṣùgbọ́n nígbà gbogbo kí ẹ máa lépa nǹkan rere láàrin ara yín àti láàrin gbogbo ènìyàn ẹ máa yọ̀ nígbà gbogbo ẹ máa gbàdúrà láìsinmi ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nípa Kristi Jésù fún yín ẹ má máa da omi tútù sí àwọn tí ó ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ lọ́kàn ẹ má máa fi ojú tẹ́ńbẹ́lú ẹ̀bùn wòlíì ẹ máa wádìí ohun gbogbo dájú kí ẹ sì di èyí tí ó bá dára mú ṣinṣin ẹ máa ta kété sí ohunkóhun tí ó bá burú kí Ọlọ́run àlàáfíà kí ó yà sí mímọ́ pátápátá kí ó pa gbogbo ẹ̀mí yín mọ́ àti ọkàn àti ara yín kí èyíkéyìí má ní àbùkù nígbà tí olúwa wa jésù kristi bá farahàn ẹni tí ó pè yín yóò ṣe bẹ́ẹ̀ nítorí pé olóòótọ́ ni. ẹ̀yin ará ẹ máa gbàdúrà fún wa ẹ fi ìfẹnukonu mímọ́ kí gbogbo àwọn onígbàgbọ́. mo fi olúwa bẹ̀ yín ẹ ka ìwé yìí fún gbogbo ìjọ kí oore ọ̀fẹ́ olúwa wa jésù kristi kí ó wà pẹ̀lú yín.